ó yá nọwọ́ síwájú ẹ́ dẹsẹ̀ yẹn rú fún mi ní ṣakúṣakù ìjó ṣakúṣakù because ṣó capable ó capable of course gbogbo ilẹ̀ mọ̀ pé orísun ó capable ẹ orúkọ mi ni adex earthquake àwọn kan máa ń pè mí ní adex alaji dexo alaji àwọn kan máa ń pè mí ní adex labule but better still everybody máa ń pè mí ní dende somebody ẹ lẹ́nìí yìí èmi wà lórí ìjókòó dẹ̀ máa dende gan ẹ jẹ́ ká máa bẹ́tò lọ bẹ́ẹ̀ ni. ẹ̀hún ọjọ́ ti pẹ́ o at least àwọn tó ń wò mí àwọn tó bá ní history earthquake lọ́wọ́ mọ̀ wípé ah ẹ̀gbọ́n yìí rèé àwọn kan lè pe dádì yìí rèé àwọn kan lè sọ pé òun kú yìí rèé due to ibi tán ti ń bá wa bẹ̀rẹ̀ nineteen ninety five ni mo meet ìkejì mi ní Kwara State Polytechnic ní Ìlọrin way back àtìgbà yẹn náà la dẹ̀ ti ń ṣe orin wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà táwa ń school bẹ́ẹ̀ nígbà tó di 1998 a move lọ sí ìlú Ìbàdàn láti lọ ṣe HND program ibẹ̀ láti sọ pé kakuku kaku ṣe orin because nígbà tí mo wà ń bàdàn gbà yẹn tí mo wà ń lọrin rádà Tony Tẹ̀túlà ní mánéjà mi so mo wà surprise nígbà tí mo rí pẹ̀lú remedies pé àá Tẹ̀tú ti ń kọrin kẹ̀ so mo kàn wọ́n pé o Eh, àwa tá a dẹ̀ bẹ̀rẹ̀ ńgbà yẹn náà ká kúkú ṣe nǹkan ìgbà yẹn la wá ṣe abúlé la wà ẹ̀yin tèmi indi ghetto àṣeyẹn ní ọdún 1999 ní Ìbàdàn ńgbà tó yá atúnika tún ṣe díẹ̀ sígbà táwọn èèyàn ti ní láìkẹ́ kọ́ sígbà yẹn orin méjì mẹ́ta àbí mẹ́rin pé náà máa ń play tó jẹ́ Nigerian music eh, tó jẹ́ ta kọ láti Nàìjà foreign song nìkan ni bí aláfiṣe bọ̀dá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gbàjọba so ń ìtarí pé àwọn èèyàn ti gbà á abatunde ká ṣe ṣàmàgbádùn ní tìrẹ bèbí mi ṣàmàgbádùn so ìgbà tó wá yá díẹ̀ ńgbà tí a wà pẹ̀lú corporate picture tí dì wá parí la ṣe ní ká wá wà London Little Fish Record from Little Fish Record láti ṣe ó yá everybody everybody body body everybody are you ready for ìnàmbàdé eré ǹtẹ you must dance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí enter with your change. To avoid disgrace thirty ẹ kò sanwó mi pé then go pass your boss àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó wá pẹ́ o takùn little fish àrò pé ah kí la tún wá fẹ́ ṣe báyìí o àwọn èèyàn máa ti ń kọni nípa jò ijó wo ló wá ń lọ ń sìn lábá ṣe ẹ ọyà kí ni kí jọ jọ jọ jọ ìbí like fire ìdìbọn my body bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó dódó wá di wípé ní two thousand and eh, um, eighteen ta fi wá go eh, different ways tá a fi lọ lọ́tọ̀ọ̀tọ̀ èmi àti ìkejì mi tí mo wá bẹ̀rẹ̀ sí ní dá orin mi ṣe láti two thousand eighteen first one tí mo dẹ̀ma kọ́kọ́ ṣe tó jẹ́ ti tèmi ni ó yá nọwọ́ síwájú dẹsẹ̀ yẹn rú. nọwọ́ síwájú dẹsẹ̀ yẹn rú. ẹ̀yà orin táwọn kọ́ ńgbà tá a ti bẹ̀rẹ̀ náà la ṣe ń kọ a pè ní afro hip hop àwa la bẹ̀rẹ̀ afro hip hop kí ni ìtumọ̀ afro hip hop afro hip hop ni orin tí a kọ tó ní èdè abínibí nínú tó wá jẹ́ ìlú ti àwọn ará òkè tá a bá fi èdè abínibí kọ orin wa tá a dẹ̀ fi ìlú ti e, ará òkè sí ìlú òkèrè sí ìyẹn náà ń pè ní afro hip hop tá a bá dẹ̀ rántí èèyàn tó bẹ̀rẹ̀ afro song gangan Fẹlá Aníkúlápó ni but hip hop bẹ̀ làwa wá mú mú afro títí wa ìyẹn náà la ṣe ń kọ dèsí náà ni gbogbo àwọn ọmọ tó ń dé lẹ́yìn wa ṣì ń kọ afro hip hop àwọn kan pè tí wọ́n ní afro pop àwọn kan pè ní afro hip hop afro hip hop là ń kọ. ìdojúkọ tí a ní nídìí iṣẹ́ orin látọjọ́ tó ti pẹ́ títí di àsìkò yìí wọ́n ní similar um, challenges um, firstly as an artist tó bá ṣe orin tó den dancing everybody like wà tó fẹ́ ṣe èyí tó máa beat ẹ̀ wà tó fẹ́ ṣe èyí tó máa beat ẹ̀ kò easy táwọn kan bá fẹ́ kọ́ wọn sọ bóyá ẹ̀dẹ̀ tún fún wa ní hit mi ẹ̀dẹ̀ kọ́ hit ẹ̀yàn kọ́ ló máa ń kọ́ hit o ọlọ́run ló máa ń fún yàn ní hit so ìdojúkọ ńlá ni pé okọrin kan ń sìn ayé ti gbọ́ wá fẹ́ kọ́ mi tó tún máa bá mu ẹlòmíì ó lè jó orin ẹyọ kan yẹn ló máa kọ tí mi ò ní wá mọ́ ọlọ́run dẹ̀ lè ṣe fáwọn ẹlòmíì tó yẹ kí wọ́n lè kọ mẹ́ta mẹ́rin tó ṣe máa máa dẹ́ndẹ́ lọ but ìdojúkọ ńlá ni dẹ̀ nígbà tá a tún bẹ̀rẹ̀ náà kò rí lì sí owó ńgbà táwa bẹ̀rẹ̀ ńgbà yẹn kò rí lì sí nǹkan tó ń jẹ́ social media ńgbà tá a bẹ̀rẹ̀ ńgbà yẹn gbogbo àwọn kìíní yìí kò easy láti promote orin wa ìdojúkọ ti tó strong ni láyé ìgbà yẹn gbà láti Ìbàdàn máa láti mú CD wá sí Star FM inú mi dùn pé station tá a wà alákòóso bẹ̀ Kwame àwọn èèyàn tó kọ́kọ́ pè òní wa lákọ̀ọ́kọ́ láyé ní Star FM lọ́dún náà lọ́hùn wọ́n wà láyé so wọ́n lè tẹ̀síwájú sí nǹkan tí mò ń sọ yìí ayé ìgbà yẹn kan kẹsẹ̀t la máa wá fún wọn tó máa fi play bọ̀ ń sìn tó ní bá ti jáde tó bá ti jù sí everywhere gbogbo internet everybody ti download ẹ̀ kì í ṣe ìdojúkọ tó easy bọ̀dá dúpẹ́ Ọlọ́run pé a fèsì ìdojúkọ yẹn nígbà yẹn bọ̀ ń sìn àti ń bá wọn jọrọ ẹ̀ ń sìn tó dáwà la bẹ̀rẹ̀ mo lérò pé ẹ gbádùn ìfọ̀rọ̀wérọ̀ mi lórí Orísun ti ọ̀tẹ̀ yìí and um, orúkọ mi náà kò yí padà adex earthquake or adex labule and honourable ṣàkóṣàkó tó ń lọ ó sì ń lọ o in case tẹ́ ẹ̀ bá tí ì mọ̀ tí bá ti béèrè lọ́wọ́ yín kẹ́ máa dá mi lóhùn ṣó kápébù ó kápébù ṣó dúrébù ó dúrébù ṣó yékébù ṣó ń dó ó yá everybody ó yá nọwọ́ síwájú ẹ́ dẹsẹ̀ yẹn rú fún mi ní ṣakúṣakú ijó òkè ẹ eh, ó ti dẹ̀ndẹ̀ bẹ́ẹ̀. Adésọlé ó ti dẹ̀ndẹ̀. ó yà náwó síwájú.